tàbá rí òpòrún àpọ̀dà kankan tó fẹ́ challenge ẹnu lè babes kò fún. mo gbà ládùúrà fún ẹ pé ọlọ́run jẹ́ kó rí gbogbo nǹkan tí mo rí ní ọkọ ọlọ́run ní jẹ́ kó rí. I still need more. After four rounds. Ah, ṣé a lè ṣe eight to ten ni. ọ̀pọ̀ ìyàwó mi wà lulẹ̀ wọ́n tún sọ àìsí mi. You must be insane. Ọkùnrin torí ẹ̀ bá pé o kí máa ń ṣíwẹ̀ sókè lóbìnrin. Does it have to be my wife's birthday before I could get her a gift? Táyọ̀ ṣe ní temperature yẹn bomi sí lára rẹ̀ àtútù torí bí mo ṣe wà yìí mi ò ní kọ́pọ̀ tí mo máa fún yín. Where do I start from? Kí ni mo fẹ́ ṣe? tá bá rí ọmọ kékeré tó lọ gun orí òkè tó ga jù ní gbogbo àdúgbò yìí tó lóun fẹ́ rí nǹkan tágbàlagbà ti rí kò ní tó máa fẹ́rẹ́ bọ́. mo jẹ́ kọ́kọ́ mi lé ní jáde ń ariwo mo sì lọ́ọ̀bẹ mo lọ́ọ̀bẹ ló ń pariwo èmi ò dé lọ́ọ̀bẹ. I lost her to cancer five years ago. sọ fún ẹ times without number etí ìmọ̀ àti ìwọlé you don't rock the star ọkọ mi yàtọ̀ sọ́kọ àwọn kan. láìpẹ́ mi mọ̀ pé máa wá sí ìbàyẹ̀ kí mo jẹ́ kó gbé mi délé lánàá. jọ má bínú ṣé kí lọ dalé onílé rú ni. tábà dàrú àti a lè rí túntò. ingrate ni ẹ ingrate aláìmoore. ẹni tó rí ẹ nǹkan lórí ẹ o béèyàn bá sọ ẹ nù ó ti tẹ fèrè lọ́wọ́ onítàn á máa yín mú. àti ń já títí díẹ̀ díẹ̀. Ọlọ́run ṣe. Ìrìn wọn ọ̀pọ̀ mọ́. Pẹ̀lẹ́. Ǹlẹ́ o. Náà rọra o. pẹ̀lẹ́ ah, n ò rí i. Eh, ibi ògúrù mi ni. ọdún mi ò tó. Eh, eh, ṣe ah, mo dáwọ mo dáwọ. ibi ògúrù mi ògúrù mi. ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ah, pẹ̀lẹ́ ẹ gbà wá. ayo tí ẹ sọ ìyá ẹ tó tẹ̀lé fún wa ní àlìjẹlẹ mi ẹ̀gbọ́n mi ní olè ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ kí ló wà ń tukọ̀ jù kó má lọ bá ọkọ̀ fún ọkọ̀ tàbí jẹ ṣé ni lọ́ọ́ ti ń jẹ gbèsè kan fún mi dábàá lásìkò àti sùn ṣé tó bá jẹ́ ìyẹn lè ṣe bẹ́ẹ̀ ẹ lè ṣe ti níbẹ̀. ó tẹ̀ jẹ́ mi náà ṣé tèmi náà bá níbẹ̀ máa ṣe à oṣù orí wa ló ti máa tẹ̀lé dábàá jẹ́ gbèsè náà. bàbá ẹ̀ ń jọ ló wà gbẹ̀gẹ́ ọ̀. dájú àti ọmọ mi mọ́tò ti gbà wọ́n. àǹtí kí ló ṣẹlẹ̀. Kíni o mọ́ mo dẹ̀ bèrè pé kí ló ṣẹlẹ̀ ọ̀dá mi ló ṣe lọ́kàn sáré ọ̀dá mi ló mi mọ̀ ọkọ tó ṣẹlẹ̀. Kílẹ̀ tí wà kílẹ̀ wà kì í. Kílẹ̀ wà kì í. Kílẹ̀ mo fẹ́ sẹ́yìn jù dáadáa. Ẹ wá lè mú ọmọ bíi tẹ́ ẹ lọ sí sọ pé mọ́tò wa ló gbà yín wáì. Ṣé sùúrù o? Oní ń wá kiri? ṣé tá a bá jáde ṣé kébi pa wá kù sínú ilé o ṣàní jẹun kí la fẹ́ jẹ mo sì ní ká jáde lọ bóyá ara láàánú tí ó ṣàánú fún wa tí ó fún wa ń kọ́bọ̀ tọ̀rọ̀ àbí ẹ̀yin gan-an kí lẹ fẹ́ jẹ. mami àwọn tó fẹ́ pè lálàánú mi àwọn náà fẹ́ fi mọ́tò gba ìrọ̀lẹ́ kan yín ẹsẹ̀ báyìí ah, jọ ẹ tẹ ṣàánú wa ti wà rẹ. kàn ṣàánú yín ṣọ́rọ̀ nìyẹn ẹ rọra díẹ̀ díẹ̀ níṣẹ́ ní ìṣe pípé. ẹ dákun ẹ rọra. ẹ mọ̀ jọ yọ ẹ dákun ẹ bẹ ẹ má bọ̀ mí ẹ má bọ̀ mí. ẹ rọra ẹ rọra ṣe é. ẹ bá ń tẹ̀lé o. díẹ̀ díẹ̀. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ sorry sorry. Dájú mi. Hmm? Ẹ o mo fẹ́ jáde. Má wàá pẹ́ o. Èmi pẹ́. Á pẹ́ bíi tàná. Èmi pẹ́. Nítorí máa bẹ̀rẹ̀ wọn máa bẹ̀rẹ̀ o. Kẹ́ aṣọ o. Ó dà. Ó dà wọn. o yá. Ó Ìyàwó ẹ̀ tẹ̀sẹ̀ lọ tẹ̀sẹ̀ lọ tẹ̀sẹ̀ lọ tó bá lọ kó padà o. òkú mi ti gbowó lọ́wọ́ ẹ̀. ẹ mo kàn fẹ́ yẹ̀wò nǹkan tó. Сюда. Baba, I'm, I'm, I'm really impressed with your knowledge. It's all But through your uh, money and that like now. Àwọn ọ̀rọ̀ yẹn kan wọ́n yí wà bẹ́ẹ̀ o. Wọ́n á sì bẹ̀rẹ̀ fún mi tó wà sí ìyá ìpínlẹ̀. Padà ní pé kí ló dé, wọ́n tó dorí pé àwọn owó ráyé fáwọn àwọn ṣe ń bọ̀ jáde lọ. ìyẹn ti máa lọ́mọ tó dàgbà pé méjì lọ́wọ́ lẹ́yìn òní máa mú wá fóbi láti jẹun èyí ò fẹ́ mọ̀ tí mi ò bá jì mí ó dà pé mọ́mí yóò fi bẹ́ẹ̀ lèmi àbí bàbá yín gan àti rìn gan ó ṣèlera ẹ̀yìn rèé ẹ tún yọ̀lẹ̀ ẹ lè mọ́ wálé ẹ wá ní wọ́n ń ṣe bára wọn ò ṣe ní ṣe bára ìbádẹ́gbẹ̀rù kò tẹ̀yìn wáyé làwọn wà nígbà táwọn bí ẹ̀yìn tẹ̀yìn máa tó bẹ̀ ṣe tó ẹ dá mi lóhùn ẹ wò ó báyọ̀ lọ́pàá gbẹgbẹ́ ẹ̀dẹ̀gbọ́n fẹ́rẹ́ nu ẹ ìbá sọ fún ẹ̀yìn méjèèjì kẹ́ ẹ wá tẹkútẹ́ kẹ́ ẹ wá iṣẹ́ gidi sápá kẹ́ ẹ máa fi bọ́ òbí yín ṣe ti gbọ́. àwọn náà àti wáṣẹ àti wáṣẹ tó ń lò àìṣe. èmi ni mo fà á ẹ ti wáṣẹ ìṣe ìgbàdégbèsè wá débi màá fi tààrọ̀ lọ yìí tọ̀sọ́gbọ̀n màá fi lọ yìí bó ṣe ṣe gan talẹ́ gan ẹ tún jẹ ẹ tó lọlé àbí lẹ ṣe wáṣẹwáṣẹ lẹ rí àbí. àwọn náà wò bí i iṣẹ́ fẹ́ ṣe ìyá ti lò ó ìyá wa náà kára máa ṣe àlùmárì máa mú lọ́lọ́ fi jẹ. ilé ń sọ gba la fẹ́ kọ́ṣẹ́ gba la fẹ́ mọ̀ṣẹ́ gba la máa ṣe é jẹ àbí o kọ́ṣẹ́ o kì í sọ pé o kọ́ṣẹ́ o ṣe sí ká ló máa dá màálù ni àbí kí ká ló máa ṣe. ẹ ráyà wọn lẹ́gbọ́n ẹgbẹ́ tètè mi sọ fún tẹ́lẹ̀ tó kò sí kò sáyè mọ́ bí o wọ́n ti fi yín bú mi o wọ́n ní mo mo gbà wọ́n àwọn alápámá ṣiṣẹ́ wọ́n ní mo gbà wọ́n sọ́dọ̀ ẹ má wà bímọ o ṣe ti gbọ́ tó bá ti mọ̀ pé èrè wá ṣe ṣe ẹ má wà bímọ o. àwọn tí tẹ́lá tẹ́lá aláwọn tó ń da màálù àbáwọn tó ń ṣe bí wọ́n o sọ pé màálù wo màálù wo ẹ lọ jẹ pọ́ọ̀tì àtọ́dọ́ wà lè màálù wo màálù wo ìgbà wà kí wọ́n.

ẹ jọ gbogbo orí tó yẹ kó sáyìn sí ẹ má jẹ́ kówó mi ti kankan ní ọ torí mo bá ọba lè báyìí mo fẹ́ kó sáyìn gbogbo ibẹ̀ yẹn properly ẹ wọ́n ti ṣe gbogbo yẹn tó kù kékeré ni a máa fix ẹ àwa lọ́jọ́ mo di àwa wa thank you very very much ẹ ṣé gan-an I appreciate God bless you. Never worry, ma. So my paying for the hour Monday. Okay, ma. Pay for Uh, um, so bí n pé ìwà lọ sọ́dọ̀ lọ́ọ̀yà ní Monday. Farabalẹ̀ tó bá débẹ̀ torí mo mọ̀ fárẹ̀ òkè ń balẹ̀ o. Bọ̀ sísá mi, ṣé ẹ̀rí tó ti mú Èmi kò rò pé pé ṣé mo gbé nǹkan kan wà tó yẹ bíbẹ mọ òòrùn yìí tó mi o òòrùn dẹrí jù mí lọ nǹkan tí mò ń ṣe mi o máa wọ́n tiẹ̀ it is well ṣáà lọ lọ́jọ́ monday kò lọ sáyẹn àwọn kan tí mo lè kó thank you so much ma pé ṣẹ́gun lè wà nǹkan mo mọ pé ọlọ́run ló gbàgbọ́ sọ àmì gbogbo nǹkan tó yẹ kí n ṣe ló ń ṣe. ẹ ṣẹ́gun thanks you're welcome orí mi yé yé yé yé ẹ̀dá mi yé yé yé yé àwọn ti fún mi ìlú ìgbẹ́ wọ́n ti bó ṣe wù mí ibi ni ó kọ̀ dákun má kọ̀ ibi ni ó kọ̀ dákun má kọ̀. ọ̀nà ọmọ bíbí gbé sáfò yìí. ó bẹ̀ wá lílé mo ti ń wáyé látàárọ̀. ẹ àná gbà tí mò ń bọ̀ láti fi ṣe ẹ mọ car tó wà lẹ́gbẹ̀ẹ́ ibi mi mo rí pé wọ́n wáyàn ń bẹ̀ àwọn bọ̀bọ̀ ayọ̀ tó dé máa jókòó sọ́dọ̀ yẹn mú fìgbò tẹ́ bá lè bá wọn sọ. wọ́n tó máa sọ òótọ́ màá ní wọ́n dẹ̀ tètè torí ẹ pé iṣẹ́ nísìnyí ẹlòmíì lè lọ gbà ó mo ṣe ní kí wọ́n sọ fún yín èmi ṣe nǹkan mi lò. ẹ pè wọ́n o. hello. pẹ̀lẹ́ ó dàbọ̀. òótọ́ ni ìbémi ni mo kò fún ara ọmọ mi lójú ló sọ pé káwọ̀ tó àlẹ́gbẹ̀ẹ́ bí sàwọn gangan gan yẹn pé wọ́n ní ìdìyàn bẹ́ẹ̀ báyìí báyìí kan wọn á wò bóta ló mo lè pè ní mo ṣe pè ní gbogbo yá tẹ bá lọ bẹ̀ ẹ lè máa ṣiṣẹ́ bẹ̀. bàbá ṣé ẹjọ ṣé àwọn lè sáré mú wa lọ́bẹ̀ ká tètè lọ. ẹ kọ́ sáré mú wa lọ́bẹ̀. ṣé tí wọ́n bá yàn ṣọ́ọ́ máa bá yàn ṣiṣẹ́ ni ẹ lọ bí tó ń tó ní wọn fẹ́ gbàyàn kẹ lọ ṣiṣẹ́ ẹ tètè lọ ẹ tètè lọ ẹ má jọ pẹ́ ẹ tètè lọ ẹ ṣe lọ. ẹ jọ kí ló ṣe gọ́ọ̀nù tó ń tu mi lójú tu mi nídìí tu mi nídìí kí ni gọ́ọ̀nù tá a ti tún ṣe ní túbe ẹ jọ kí ló ṣe gọ́ọ̀nù kí ló ṣe gọ́ọ̀nù. ẹ wo ọ̀gá nítòótọ́ ẹ kó two thousand fún gẹ̀dẹ̀ pé kó tún gàn ṣe lánàá nítòótọ́ ó tún ṣe. ṣé mi ṣe ni àbí kí ni tí mo bá tó sọ. ẹ mú sọ pé ò ṣe náà. wàá dẹ̀ farabalẹ̀ ìgbà tó máa fọ mọ́tò tán èmi ni mo wà ń tán ó fún mi ní gàn mo dẹ̀ lò kò sí wọn tó ṣe ìgbà tí màá dẹ̀ lò tán ẹni tí mo mú gàn fún lélẹ̀ ọ̀gá ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ gàn èmi lẹ̀ ń wò èmi lẹ̀ ń wò èmi lẹ̀. ẹtí máa ń wọ ẹsẹ mi ò tó gbọ́ ẹ ní mi ò tó ti kábọ̀ ẹ lójú ni ìyá ẹ lónìí káwọ̀ sí ni má kò sí bá mi o ẹ má sọ ní burúkú o ó jẹ́ kó rí ìyá ẹ pé báwo lọ̀rọ̀ gọ́ọ̀nù ṣe bí. ọ̀gá nísìlẹ̀ tó náà gbélé mi lọ́wọ́ àmọ́ kó tó gbélé mi lọ́wọ́ ó kàn dún kẹ́kẹ́kẹ́kẹ́ ah. nígbà tí ọba ó ṣí eré ni. mo padà lọ mo dẹ̀ gbélé wọn lọ́wọ́ kò kàn mí. bá mi ọ̀gẹ̀dẹ̀ mo kí ẹ torọ́gẹ̀dẹ̀ máa padà di páràǹtà wá padà di pékeré wọn á rún ẹ padà nù wọn bí nìsín túbẹ̀ tí mo fún ẹ kó la ṣe gọ́ọ̀mù dà. òun náà mò ń sọ ọ̀gá mo ṣe mo tún ṣe o tún ṣe o tún ṣe tó ní lòun ló bí òun ló fi ṣiṣẹ́. ẹ jọ torí Ọlọ́run ẹ jọ ṣé ẹ wáìnì mi ni mo máa já èmi mo já kùtùkùtù mo mọ bó ṣe ń lọ tí n bá ti lùsì slang máa pé climax olórí burúkú yẹn àbíké wọ́n já mi tán wọ́n ní tó ń lọ lọ́wọ́ yìí kó pọ̀ kẹ́ni àbí lọ́ni ìbẹ̀rẹ̀ kọ́lá ẹ̀ ń tó ní kò pọ̀ sí kí ni ó pọ̀ yẹyẹ ṣé rí orí wèrè pọ̀ ń bẹ́ bí olóṣì mo lè dáná yín pa wọ́n náà wọ́n ní sàlá o ẹ jẹ́ rí pé túbẹ̀ mi ni mo fẹ́ gbà. gbogbo jẹ́ tí mo bá ṣe bàbá pàlùbáríkà sí o. mo jẹ wáyé ayé ọ̀sán iṣẹ́ ló ti padà lè sí tó ẹran orí mi máa ń lè pa ọjọ́ ìwádìí ìwádìí èwo ló fẹ́ fọ orí burúkú yìí gan-an ẹ kí ló fẹ́ fọ orí burúkú yìí kí ló fẹ́ fọ òṣì gan èwo wèrè èwo láti bo láti bo a gbọ́ pé ẹni di èèyàn bíbá yìí la ṣe wà. èkó tí wàá yà wèrè oníkálukú ló ń wọ̀ṣì ẹjọ́ tó dé ọlọ́run ké ẹ fẹ́ wá wo bí bóyá kẹ́ ẹ máa gbé mọ́tò wà fọ ni àbí kílẹ̀ náà ẹ fẹ́ kí n lọ. a fẹ́ wá ṣiṣẹ́. àwọn olè ọ̀dọ́ ìjà. mi ò gbọ́ yín náà ẹ fẹ́ ṣiṣẹ́ lóòótọ́. ẹyin ẹ wò kó so owó ń bíbá yìí o. títí tíkẹ́ẹ̀tì. yẹ́sà. làwọn pàdé ni. àpàtó fifty thousand èdè ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹn o kò sí nǹkan kan kò sí dẹ́ fẹ́ rọ́ọ̀bù fifty thousand dollar àpálẹ̀ èdè ẹ sọ àwa ah, jalè àwa sẹ́mi ìṣẹ̀lẹ̀ àwa yà títí ìjẹ́lẹ̀ wá wá bẹ́ẹ̀ ti wà fún mi ẹ̀rẹ́ mi ti jẹ́ báyìí ẹ̀ẹ́dẹ́ bá fẹ́ wá wá ṣe wọ́n jọ kọ́ ní lójú àlá ní pé kẹ́ẹ̀jọ lọ gbaṣẹ́ pọ̀ nbìkan náà ni because ọgbọ́n àti irun kọ́mpìnì ni tó bá ti ti gbọ́dọ̀ méjì tí ń tì mú pọ̀ tí wọ́n fẹ́ wá bá ẹgbẹ́ irun kọ́mpìnì mi ò ń gbà yan méjì pọ̀. àtúntò rẹ̀ ẹ̀gbọ́n àtàbúrò mi lọ. ẹ̀gbọ́n mi ni mo sọ. wọlé ẹ̀gbọ́n ò làbúrò. ní àwọn ẹ̀gbọ́n mi lọ. wọlé ẹ̀gbọ́n ò làbúrò. ìṣẹ̀ṣe wa dà nǹkan òfin yín báyìí. kí ló dé tí ìṣẹ̀dá nǹkan òfin tí ò sí lọ́tọ̀ọ̀tọ̀. Ah, mi ò lè gba family yòókì kan tó bá yá ní ìsìn ẹ máa ní mọ́mì fẹ́ kú lé wọ́n ní defensive ẹ máa sọ gbogbo ẹ̀ di family business mọ́ yàn lọ́wọ́. Ah, ah, ẹ bá dẹ̀ sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ dàdọ̀ <coughs> èmi mi wà ní ṣẹ́ẹ̀sì wọn èmi àwa gbá àyànkò tó ní kò dín àwọn wèrè tó máa mú gọ́ọ̀nù gba ìtọ́ máa fọ mọ́tò ká máa fọ́ra ẹ̀mọ́ mọ́tò. Ah, ah. ọkùnrin lele ọkùnrin ló ń wo yẹn lẹ́gẹ́lẹ́gẹ́ tó ń wo yẹn ó máa di sọ ìyá parun ó ṣe wàyà á ṣiṣẹ́ kú ìbò nípa ìgbà. Uh ọ̀rọ̀ bẹ ọ̀rọ̀ rí hàn eléèbọ̀ sórí eléèbọ̀ ṣe wà yìí hmm. fifty percent ni bátìrì lò eh. ìwọ ló máa ṣe ìjọpọ̀ jù ní oṣù ọlọ́jọ́ àbúrò ẹ̀rọ sórí bó ṣe wà yìí láyé ẹ̀ máa wọnú mọ́tò tó bá ti páàkì wà má dà sí tó bá ti pọ̀ tán tó ti ṣọ̀tán kò máa ṣọ́ kó máa nù èkó náà rẹ̀ gbọ́dọ̀ ha glass tó bá ha máa ha ẹ̀ parí. a ní working experience. Hmm. Ah. ṣé rí ọ̀rọ̀ ṣe káwọ̀ sí ẹ̀dá tó bá ti lè jókòó tó ọ̀kadà àgàgà ọ̀kadà ké àwọn ọ̀kadà kan wà ọ̀kadà burúkú ni ké ẹ mọ̀ pé léèké ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ báyìí <laughs> tó ti kó ẹ mọ̀ ọ̀kadà tó máa ń kó àbọ̀sára báyìí nígbà téèyàn wà wá fọ gbogbo ẹ̀ àmọ́ àṣẹ. ìlú tí òṣòfin kò sẹ́sẹ̀ títí tíkẹ́ẹ̀tì ẹ má bẹ̀rẹ̀ iṣẹ́ láàárọ̀ la ẹ bẹ̀rẹ̀ ayé gbàrà tọ́ba kọ́ta la fẹ́ wá yín sí dẹ́ẹ̀ bá owó níbí ẹ máa mú yàn wá ó dàbọ̀ ẹ máa la rẹ́ẹ̀tì ìyá o ṣé sà. oh, I'm so tired ọ̀rẹ́ mi ṣeríṣẹ́ yẹn me? mi was wọ stress dey ti pọ̀ from one place to the other This stress is too much. ìmọ̀ ah, tó ṣe rí lélẹ̀ bí i pé so ìwọ lè máa complaining about stress. Hmm. tí bá ti kí báàgì mi mọ́lẹ̀ pé i'm She starts to look bad. ti if I ẹ in Nigeria, blah blah blah blah we should marry. rí ìyẹn tí bá i'm working if i'm out of nigeria i'm working báwo ni a ti sọ fún mi pé ẹ ti máa ń stress ara yín jù síta ẹ ní jókòó lójú kan ẹ máa ń fà káàkiri ó ti pààyàn báyìí ó ti bó ṣe rí. ọkùnrin tó ṣe èmi gan ti mọ̀ pé iṣẹ́ lè ṣe síta mi iṣẹ́ lè ṣe. jẹ́ kí n wá sọ fún ẹ o tó bá mọ̀ pé o máa ní ilẹ̀ helping hand jẹ́ kí n mọ̀ so that màá lè gba èèyàn kan tó máa support ẹ. no complain but. oh complain. no mm, complain but mo máa ní ìdùnnú bọ̀. Mo máa jẹ́ kí ẹ̀mí tí máa ti ní ọdún ìbẹ̀dì. Máa jẹ́ kí. Ó ti kọ̀ ẹ́. Mo ti mọ bó ṣe ń rí lára. Ọ̀lẹ. Ọ̀lẹ. Ṣáàjẹ́ kó mú ẹ lára. Tó bá dẹ̀ ní ìdẹ́ ọ́pìn náà ní kó jẹ́ kí n mọ̀. Tẹ́mi bá dájú kò tí máa ń ṣiṣẹ́ tí máa ń gbé báàgì tí máa ń lọ tí máa ń gbé fáìlì káàkiri. Wọ́n á ní mò ń stress ara mi mò ń gbádùn. Ó ti kàn ẹ́ báyìí. A tó mọ́ra. <laughs> Funny girl má jẹ́ iṣẹ́ bá mi múlẹ̀ bí ẹgbẹ́ yìí. kíríta dédé òye gbogbo iṣẹ́ tí mo bá ṣe bàbá pàlùbáríkà sí o. má jẹ́ wálé ayé asán ìṣẹ́ ló mú balẹ̀ lè jà sí tó ẹ. nothing tó bá fi mí ṣe sábàbí ire. kí n wo wájú kí n ro lóore. kí n wẹ̀yìn kí n ro lóore. àtọ́tún àtòsí. Yeah. Fuck! My phone! Wọ́n fún ojú wa ni. Oh my God! Oh no, pàdé mi tí mo ti mú ọtí ni máa gbàgbé fóònù mi sí o. Àwọn ọmọ eruku dẹ̀ wà ń bẹ̀ yẹn. no. ti lọ. Kò sọ̀rọ̀ lórí ẹ̀. Bí wàá ti pa síbẹ̀ mi lè Ah, I'm Àwọn kọ́ńtà kan dẹ̀ wà ń bẹ̀ ah! Anyway, ó sì ready. ni. Ìyẹn ti lọ ti báwo ni ṣáwọn fáwọn yẹn tó ti thirty five gbogbo tó gbà ẹ̀fẹ̀ wọ́n gbé ìwé tí mo keep sílẹ̀ yẹn báwo ni wọ́n. inú mi kàn máa ń dùn gbogbo ìgbà tí máyà ti ń gbóhùn yín báyìí. kí ni a fẹ́ ṣe. ìwọ́pọ̀ láàrin àwọn èèyàn tó bá ní ká ṣàmà dúpẹ́ ṣá ká máa dúpẹ́ bẹ́ẹ̀ ni ẹ àwọn oògùn tí mo prescribe fún yẹn ṣe ṣọ́pọ̀ ẹ̀ ń lò ṣá. mo kọ́kọ́ ń lọ ṣé ti bá sọ ọ́n sì pé mi ò lo oògùn mi lérí bó ṣe ni mo ṣe bára mi ni mò ń ṣe. ó bẹ̀tà ó bẹ̀tà ó bẹ̀tà kẹ̀dẹ̀ ṣọ́ọ̀kì máa jẹun dáadáa o. course. kí lèèyàn tún fẹ́ máa bọ́ lọ́wọ́ pọ̀. mo máa ti gbà fọ́lọ́hùn because that is the best truly. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. You're right. <laughs> ẹ ṣe gan ni ẹ ṣe. ẹ mo máa check ẹ máa lóye náà sílẹ̀ wá fi ṣe. ẹ kò sí wàhálà kẹ́tí kí ara dára ṣe gbọ́. ẹ ṣe gan. màá tún pè é. ah bàbá olóyè síbẹ̀ ìjọ ìrẹ́ ìjẹta ilé tó wá ṣe ní ìgbà. ẹ wò nǹkan ti ṣe mí. ẹ bá dẹ̀ ti pè mí lórí fóònù àwọn. ẹkọ ẹkọ ọmọ rẹ pọn. Ah, ah. ẹ bá tẹ̀lé pè mí lórí fóònù àti ẹ̀rọ wò kọ́ta ta lè ṣe sí lórí fóònù. lórí fóònù. ẹ tẹ̀lé mi ẹ tẹ̀lé mi. All right, sir. Thank you. ó ga ọ ibi tẹ́lẹ̀ kí ṣe ń sunkún rẹ́rìn tí rẹ́rìn níbi tí dókítà bá sọ̀rọ̀ lórí fóònù ló ṣàìsàn òun ni bàbá olóyè náà ti wọlé àwọn náà ti ní nǹkan ọmọkùnrin wọn kò ṣe déédéé ọ̀hún lọ títí káṣàmọ́ ìdúpẹ́ fún wa ọdún ṣe táyé ọdún ṣe kẹ́yìn gbogbo akọ̀ọ̀hún ìwáyé rẹ̀ aṣọ wa fi ń bo ìlú kọ́lọ̀ ṣàmà gbà wá oníkàwé pípẹ́ ìlú oníkàwé pípẹ́ ìlú kọ́lọ̀ ṣàmà gbà wá. Má jẹ́ wáyé ayé asán, ìdálẹ́nu má lè lè jà sí tó ẹ́, orí mi má ṣe bàjẹ́.

Are you babes calm ah. down? I mean say make you Are you no fine. Ah, you dey craze. Excuse me. <coughs> Ah, ṣáà lè kówó délé ṣáá bá a ṣe ń gbìyànjú pé never máa ṣèfù ni máa ṣèfù ni làwọn ọmọ ènìyàn ẹni ṣèfù ṣe ẹni ṣèfù ṣe. <coughs> ọlọ́jọ́ wa. Ah, hey àánú èdè ń ṣe mí ṣé ọgbọ́n mò ń kìlọ̀ fún ẹ lọ́mọ ikú jẹ́bi tó gbà wá sáyé ló máa padà gbà lọ sọ́run. ẹ sà àti ọmọ pé ẹ ti fọ mọ́tò tán ah mo bọ́ àbáwọ̀ ẹ kí wàá lóde tó fi ń sọ fún mi. mo mo kàn ní kí mo kàn ní kí n sọ. irọ́ iṣẹ́ ló yẹ kó o pe bts tó ti yẹ kó gbé kámẹ́rà fún ẹ kó wá ní i just finish watching ka òkọ́lá process orí instagram orí ẹ̀jà ọjà ọ̀gá kò sì jáde jáde eye service eye service olójú ayé ìwọ gbogbo ìgbà táwọn ọkùnrin wá bí tí wọ́n gba nọ́mbà lọ́wọ́ ẹ bó ṣe wà yìí telecommunication ni nọ́mbà àwọn èèyàn tó wà nàìjíríà. èmi yes ó yá fojú ọ̀tún ẹ̀ ṣe pèsè fojú ọ̀tún èmi gba nọ́mbà yàn kí n bá fojú ọ̀tún mi ṣe pèsè báwo ni mo fẹ́ jẹ wá sórí ọmọ ọmọ yẹlò yẹn mo lábùdó yẹn mo ti gba nọ́mbà yẹn. wọn kò sí kan tó jọ ṣé ògbélé ṣo lè jẹ tán ṣo lè jẹ tán ògbélé tó wà ń bíbà ṣo lè jẹ tán ṣo lè jẹ lè tán. ṣe lè bí ẹsẹ mi ẹsẹ pọpọ nìyẹn èèyàn akínà pọpọ ọmọ burúkú wọnú ẹ bá fẹ wọnú ẹ bá gbà tí n bá kọ́kọ́ mú níwájú bó ṣe wà yẹn ìwọ mọ̀ pé tiẹ̀ èèyàn kọ́ ẹ jẹ́ pàpà lónìí ṣùgbọ́n tiẹ̀. wọ́n máa padà tẹ̀sẹ̀ lé bọ́ọ̀lù ẹ̀ náà nìyẹn. àṣẹ ìmọ̀ pariwo, ọkọ̀ mọ́tò yìí dáadáa. Ó ti dáa ṣẹ̀rí barabalẹ̀ ṣẹ̀rí mọ́tò tẹ̀ ẹ̀kọ́ tí o mọ̀ kò mọ́ kí ni kí ni o mọ̀. one thousand dollar atm àti pọ́s mi rí. ẹ gbọ́ ah, ẹ máa bọ̀ ẹ jọ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ṣe bí ṣe wà ni ò jáde o mo ń ṣiṣẹ́ mi ní o káwọ̀ ṣì mo fàáfàá ó dẹ̀ yé mi torí pé àwọn Yorùbá bọ̀ wọn fún wọn ní kí ni wọn kò lè ṣe láyé tí mo wá kí ni wọn kò lè ṣe láyé tí mo wá láyé tí mo wá kàkà kí n jalè kàkà kí n jalè máa kúkú ṣerú kí ni wọn kò lè la ẹ jọ torí Ọlọ́run mọ́tò tó gbé wá wọn láwọn wá wọn ta kílẹ̀ pèsè. one thousand dollar ah. atm àti pọ́s. ẹ sà dọ́là mi ìwọ́jú ní dọ́là rí báwo ló rí ṣé pupa ni àbí dúdú ah, and again ojú tẹ̀ wo ìsà ẹ̀ wò mí dáadáa ṣé ojú ìjojú tó lè jalè ni. kò tí ẹ̀ jalè. Ah, eh. ọ̀gá àdéhùn ọba nígbà wo dáadáa pé tọba mọ́tò nàìjíríà ni. mo tó nǹkan nàìjíríà kan làwà báwo ni kí dọ́là bẹ wá sí nàìjíríà. ọ̀gá ah, ọmọ ìbàdàn jẹ́ ọmọ ìbàdàn máa ń jalè ni. ìbàdàn ah. ìran ìbàdàn kan ò jalè rí kò tiẹ̀ sínú oríkì wọn mo gbọ́ bòròrò anambra. sẹ́rí ọ̀gá tẹ́bánikẹ́ ìwé mi dáadáa wọ́n máa ń sọ pé mo fojú jo obìnrin tóbìnrin ò kí n jalè tó mú ìwà mi ò lè já ẹ̀wù. ti yé mi lọ́rọ̀ kan àwọn àjọyìn ló gbé dọ́là wọn àbí covid ló pa dọ́là mọ́nú wọ́lẹ̀tì tá a fi rí mọ́ ó ti yé mi gbọ̀ngàn náà ẹ gbọ́ wọ́n ní mo máa wọn àgùntàn tèmi àwọn àgùntàn tèmi mọ̀ mi àwọn tẹ́ ń wo yìí wọ́n kòrò kòrò láì ẹ jọ torí ọlọ́ta ló fọwọ́ tó. àwọn akọ ọpẹ àtayọ ló fọ ayọ̀ ni ayọ̀ àti ọpẹ ọpẹ àtayọ ló ayọ̀ àtọpẹ dà. wọ́n kàn rìn lọ báyìí àmọ́ mi tán lọ. wọ́n kàn rìn lọ báyìí ọ̀gá mo mọ̀ bí tọ́ máa rìn ọ̀gá o ṣé ẹ mọ̀ pé irú situation báyìí ẹ tó ní ẹ káwọ̀ ṣá máa ní rọ wọn kò ṣe irú ẹ̀ wá fún yìí kò ṣe gbàgbé máa èmi ni witness ẹ̀ lẹ́lẹ́rìí n tẹ́ máa ṣe fún mi bẹ́ẹ̀ ṣe wà yìí ṣé ẹ mọ sójà àbọ̀lọ́pàá àbí civil defence tó ti jagun sàbí sàbọ̀ kẹwàá kó babaláwo méjì aláìlála kan àti oníṣọ̀wọ́ kan tí gbogbo ẹ̀kú bẹ́lẹ̀ntì ẹ padà sí mẹ́rin ẹ jọ ibi ìlọ́mọ àdébà wa. ọwọ́ kó wọn o àwọn ni o ayọ̀ àtọ́pẹ́. ọwọ́ kó yín ọwọ́ kó wọn mọ́ tọ́jú. ọwọ́ kó wọn yá bá ah! sí mi lára dàtẹ ẹ má sí mi lára dàtẹ sáńtì ẹ bẹ́ẹ̀ ẹ kókó kẹ́ ń kọ̀ yẹ ìyẹ̀mú sọ fún tẹ́lẹ̀ ẹ torí Ọlọ́run ṣé àwọn àbúrò yìí tó wà lẹ́wọ́ ẹ̀fẹ́ lẹ́mọ̀ pé wọ́n ti san one thousand dollars wọ́n jù. Ọlọ́run mi dẹ́gbọ́n àbúrò tèmi wà lẹ́mọ̀ tó wá ṣẹlẹ̀ ní kẹsàn. ẹ jọ torí Ọlọ́run àwọn àbúrò yìí tí wọ́n ju one thousand dollars wà ní wẹ̀wẹ̀ àwọn ni mo yàrá kóòtù rẹ̀ ló lóhùn. ẹ ṣú ọ̀fẹ́ ìpúrọ̀. bí ìparọ̀. bá kúrọ̀ wẹ̀rẹ̀ yá náà mọ̀ ẹ bọ̀dọ̀ wà wà bọ̀dọ̀ wà ẹ lọ pé wá ẹ pé wọn wá jáde. ẹ lè gbà gbẹgbẹ ayé mo mọ̀ fẹ́ jẹ́ wọn náà bá mi jẹ́. ẹwà ẹwà ẹni sùúrù ẹwà ẹni sùúrù ara ẹni sùúrù ẹwà ẹgbàgbé mi òkú olóyò jẹ. ẹ má bẹ̀rẹ̀ jẹ́ má lọ pé bídà ṣé wọn wọn ṣàgbọràn dáàdì wọn dẹ jàrọ wọn tọ wọn yàgbẹ́ wọn jẹun ẹ dáàdì lóhùn jàre máa kúrò jẹ ṣé bá ní kẹ sáàṣì mi àti kí ló fẹ́ fà láti mọ́ gẹ́gẹ́ lọ kí ló fẹ́ fà mẹ́sì lọ mo ti mọ̀ pé ó lè làwọn bọ́ìsì yẹn èèyàn tó yàtà nígbà yẹn tó yọ òun là kékeré mo ti mọ̀ mo ti mọ̀ ẹ má ṣòṣì o ẹ má ṣòṣì o ẹ gbàgbé o òrùka ní èmi ò lọ́rọ̀ gbogbo kìíní mo bẹ́ẹ̀ bọ́sà ìfọ̀ òrùka ní àbọ̀dọ́mà èèyàn ò lè já lọ́nà jíìmù lọ́nà òrùka ní. <laughs> abẹ́kúta agbá ẹlòmí lórúkà dàbí lọ́fẹ́ fàbẹ́ kó pọ̀ kẹ̀ ó pọ̀ yẹ́yẹ́ láti gbòòrò ó pọ̀ bí wèrè ẹ dáhùn ẹ dáhùn ó ẹ dáhùn ó ẹ má jẹ́ mọ́ ẹ má jẹ́ mọ́ wèrè fẹ́mi o tí ẹ má jẹ́ wèrè fẹ́mi o tí ẹ má jẹ́ wèrè fẹ́mi o. Ah, we have a bá dán wọn adán tán ló fẹ́ fà mí ẹ̀ one thousand dollar one thousand dollar ṣé wàá jẹ́ one thousand naira bi màmá ọba àjẹmọ àìmọye àìmọye èèyàn tó dúndùn tẹsẹ̀ dùn owó jáde ní kókó owó jáde ní kókó jáde owó ní kókó alẹ́ òbí yes. jẹ́ ó kọ́ mi want to know one gbọ́ràn bọ́ọ̀ gbọ́dọ̀ ẹ̀ máa túmọ̀ ẹ̀ mú wọn. àwọn dà ẹ ká sọ ma. ẹ mi wọ́n ṣàn pọ̀ mi ẹ ká sọ ma. orúkọ mi ni Sparrow ẹrúkú ńlá èèyàn kan ṣó àdá oògùn ọkọ gbogbo ẹ lé mi wọn rí léètì mọ ṣọọbù ni wọn ti ń pè mí lóògùn náà mọ gbogbo ẹ pápọ̀ pọ̀ all together káwọ sí ni mo ní àwọn ọmọ yín wọn jí one thousand dollar wọ́n wà lẹ́wọ̀n báyìí àwọn ènìyàn sọ pé ẹ̀wọ̀n yẹn tí wọ́n wà yẹn wọ́n wà bẹ́ẹ̀ wọ́n wà bẹ́ẹ̀ kémi la wá one thousand dollar wá tí mi ò jí màmá torí ọlọ́run ẹ provide ẹ sà má please and gentlemen. ká ẹ ẹ dákun mo fi ọlọ́run bẹ̀rẹ̀. àtàlọ́ bí wàá mọ̀mọ́ sára náà. ẹ̀yin dààmú ẹ̀yin rírú ìfọ ayé ẹ dákun torí ọlọ́run ẹ gbà wọ́n mi ẹ wo bí mo ṣe wà bàbá wọn ò lẹ́sẹ̀ ẹ dákun mo la ti fẹ́ rówó ẹ̀bẹ̀ tèmi fi ẹ̀gbẹ́ bẹ̀ yín pé ẹ dákun gbogbo ẹ̀ náà bàbá aráwọ̀ ọmọ yìí èèyàn ó kàn kú dàlẹ̀ lẹ́nu ìṣàánú mi ẹ jẹ́ àwọn ọmọ mi máa bọ̀ nílé. ẹ ṣe àlọ́ àpagbè àti àlọ́ àpamọ̀ sọ èmi kí ló kọ́ wa náà ó kọ́ wa pé one thousand dollar ò ní jáde màmá o màmá o màmá o màmá màmá màmá màmá màmá màmá o màmá o ẹ má múnú bí mi mo máa gba one thousand dọ́là yẹn lọ́wọ́ ni o. Eh, ẹ eh, ẹ ẹ lè eh, ní one thousand naira lè jẹ́ ten thousand naira. mama o kílẹ̀ nílé mọ̀ lákó mọ̀ lákó gbogbo jẹ́ ní pápátá. a ní nǹkan kan kò sí ẹni tí ń lẹ̀. kò sí ẹni tí ń lẹ̀ kò sí ẹni tí ń lẹ̀ orí òfurufú ló ń gbé wọn ò ní tẹlifíṣàn wọn ò ní ṣíà ṣé ìwọ ni ìwọ ni lọ́ọ̀yà ṣé wọn ò ní ṣíà. kò tó fẹ́ five thousand ṣé bí ó máa tó ten thousand naira sílẹ̀ ń wá ó sì kọ̀ọ̀kan. àbí kílẹ̀ lẹ́yìn bá yá

ẹ wò jíìpì jíìpì àwọn kan wà ní jíìpì jẹ jíìpì. bàbá lálọ ṣáà sì rẹ wọn. ibi ni o kọ̀ dákun má kọ̀ rẹ̀. àìwọ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ dákun má kọ̀ rẹ̀. ìmọ̀ tẹ jẹjẹ yìí ìmọ̀ tẹ jẹjẹ yìí last minute ìgbìtàn ṣẹ́ nínú ọ̀la ìmọ̀ ìgbìtàn ọ̀la nínú iṣẹ́ àǹtí kẹ má rò pé oògùn ni o kẹ má rò pé Nígbà wo ìgbà wo lọ́rọ̀ mi ò dànù tí ò ní ké òun ìgbà wo lọ́rọ́ mi yóò dàrú tí mo ní ké mọ́. ilé dáa mi ìṣẹ̀dá mi ìyá ṣé bíbọ̀ ló dá mi sáyé ṣé bíbọ̀ ló máa ti wáyé mi akínú máa ń dé bí mo ṣe ṣe mo ṣe lè ti pọ̀ ọkọ mi ló wà lójú kan náà mo ṣe wà inú mi ò lè ṣáájú ìdókòwò tó bá lọ sí ìdájọ àwọn ọmọ mi ò lè ṣe ṣe mo wá ń ta ni mo ṣe é ta ni mo ṣe kí sílẹ̀ ṣe mi eléyìí ń pọ̀ ju ara mi wá nílé. Ah! ṣé ó sàn tábà tó rà nílẹ̀ mi ó sàn kó má dà mí wá sáyé rárá ó sàn rárá. ó ti tó gẹ́ ẹ ó ti tó gẹ́ ọlọ́run àmì ṣínà fàmì àmì àmì ṣe wọn mọ̀ ọ̀pẹ́ jẹ́ wọn mọ́ láyé mi ṣàánú mi dẹ́dá mi. Ìlà yìí pọ̀. Ṣàánú mi ti kú pé òun kú jọ lọ́wọ́ kò dé. Ìṣẹ̀dá mi tèmi máa dọ̀wọ́ ẹ̀. Kí ni mo fẹ́ gbà bàbá wọn ló wà nílẹ̀ bó ṣe wà nílẹ̀ yìí ẹ wo bí mo ṣe yìí ẹ dákun mi ò yẹ gbà mí ìṣàánú mi wá wò mí ràn májàyé mi ó tà. màmá ẹ ẹ̀gbọ́n tó kọ pààrọ̀ mọ́ ní kò mí wọ́n ta ọdún ọjọ́ ìfẹ́ lóde tí wọ́n ti pè ta bá convert sí Nigeria currency more than four hundred thousand ní. Ah. kí wàá lọ fẹ́ sọ fún àwọn olówó bẹ́ẹ̀ ṣáfẹ́ ní kó gbàgbé òun síbẹ̀ ló rí gbà mí. àgbà kan láàgọ́ rẹ̀ ta bá dáṣọ kọlẹ̀ apá aláwọ̀ ibi mo ibi mo ṣe rí ìlú ìfẹ́ lọ bàbá wọn ló wà bí jẹ wọn. ẹ jẹ́ káwọn èèyàn jáde lẹ́wọ̀n ìgbẹ́ bá ń bẹ̀ wọ́n fún màmá. màmá ìka tó bá ṣẹlẹ̀ bá ń gbé ọrùn tó bọ̀ òun tẹ́ ṣe ń ròyìn. ẹ̀ẹ́dẹ́gbẹ́ ó jẹ̀ tó rò bóyá ẹ̀mí mi lọ bá wọn tó fa àwọn ọmọ mi lẹ̀ fọ́mù mi wọn lọ́hùn màmá kò bọ́ síbú. Eh, eh, eh. àdúrà ni pé kọ́nà jẹ́ ká rí àánú tó máa gbé wọn kúrò níbi tó wà ní wọ́n sọ owó ọ̀gbọ́n tó jáde. Ah. èmi dẹ̀ ni mí ni mo rí bí mo ṣe rí ọjọ́ ìta wá ti jẹta síbi ìbálẹ̀ bíi fi jẹ́ǹdì kan ràn mí lọ́wọ́ kó sọ́jà ẹ wo màmá mi ò rí ẹ̀kọ́ kó fi ṣọ́ṣọ́ ó máa wá ṣàánú. àwọn apàdé wá ní ojú sí i. àǹtí àwọn ẹṣẹ́ ẹ̀ máa wò ní ọ̀rọ̀ ah, máa wò ní ọ̀rọ̀ ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi o màmá ẹ fọkàn balẹ̀ èmi fún alára mi màá wéyàn bíi méjì sí mẹ́ta kan iye tó bá yọ máa fi ràn yín lọ́wọ́. mo dúpẹ́ ẹ̀ ní dààmú o ìdààmú ìlàfíà owó ní tiyín nǹkan yóò ní bàjẹ́ ẹ dákun ẹ ṣàánú mi sọ inú ìmọ̀ ọdún bá mi ọ̀pọ̀ harassment pọ̀. Ah, lady ẹ múra kó lọ kọ statement sílẹ̀ kẹgbà everything details right kẹ wá lọ mú òkú ẹ tó ló wà lásán kẹ tètè ní ìdángọ. ṣe rí nípa kéèsì àwọn tẹ̀sán yìí. àti rí ojú ọ̀rọ̀ ṣọ̀rọ̀ tí wọ́n sáwọn sir ẹ̀yin àwọn bọ́ọ̀sì méjì yẹn sir àwọn méjì tó kù ti sá lọ. ẹ̀yin ṣiṣẹ́ aburú ẹ bá ti wá iṣẹ́ ibi yín tán a máa kó bá àwọn ẹlẹ́ni tí ò mọ́wọ́ tí ò mẹ́sẹ̀ ẹ̀wọ̀n lẹ máa kú sí. sọ nípa ọ̀rọ̀ àwọn èèyàn yín tí wọ́n lọ jà mí àti rí ojú àwọn tó wà nídìí ẹ̀ tí wọ́n máa fi wọ́n lẹ̀ ṣe wọ́n. ẹ sà ọ̀rọ̀ ọlọ́pàá olùgbé ìyá àwọn ọmọ yìí àgbàlagbà arúgbó afọ́jú ni kódà pàápàá bàbá wọn arán ni kẹ́lẹ̀ mọ́rú wa látọ̀hún fèsì. Okay, it's okay, it's okay. Ẹ lọ pípẹ́ ẹgbẹ́ bọ́ọ̀lù àwọn ọmọ mi kí ẹ lè sìn máa lọ. Right, Ẹ mẹ́sàn-án pé ẹ̀ tètè náà lè. Àṣà. Move! Ẹ jọ sá. Ẹ ṣe gan ọlọ́run àtúnṣe yín ṣe. Ẹ ṣe gan ẹ ṣe. Eh? Ayọ̀bámi Ayọ̀bámi ọ̀pọ̀ èèyàn ló ń fojú ìṣẹ́wọ̀ bọ̀ ọ̀bọ òkùnkùn tọrọ jù torí kí n mọ́ bàa jìyà ebi torí rẹ̀ náà mo ṣe tètè ń yámọ́ jìyà lọ́fà kì í ṣe pé mi náà mọṣẹ́ ṣe mo mọṣẹ́ ṣe mo gbọ́gbọ́n kí n ṣiṣẹ́ ṣiṣẹ́ kí n lè bá a jàre èṣù ṣé o láti pín ní ìṣí mi báyìí egungun tí ń bẹ lára mi tọ́lọ̀ ń fún mi iṣẹ́ mi fi ń ṣe mo wá gbìyànjú gbìyànjú gbìyànjú débi tọmọkùnrin gbìyànjú dé kí n lè bá a lówó kí n lè bá a lọ́lá kí n lè bá a lọ́rọ̀ kí n sì bẹ́gbẹ́ pé ṣùgbọ́n rírò ní tèmi ebi ṣiṣẹ́ ń bẹ lọ́wọ́ olú ọba nígbà tẹ́lẹ̀ sí ni bí ó ti rí lórí kí lèmi fẹ́ ṣe kò sí nǹkan kan tí mo lè dá ṣe ṣùgbọ́n bí ọ̀rọ̀ wa gbé dúró yìí àdúrà kan wá ni níkọ̀kọ̀ àti ní gbangba kódà bẹ́ẹ̀ bá ń sùn bẹ́ẹ̀ bá sùn ni wípé ẹ̀yìn bí ṣe ọ̀bá là ó di dandan kọ mọ inú rẹ̀ ọ̀la àdúrà tó lè ṣe fún gbogbo yín nù ìgbẹ́ bẹ́ẹ̀ mi ọ̀bà ṣàlù lọ ó ní dandan kẹ́yìn ó kẹ́ ẹ lówó lọ́wọ́ iṣẹ́ tẹ́ ẹ bá ti dáwọ́ yín lé báyìí ó di ṣíṣe àdúrà mi gbogbo gbà fún yín mo sì mọ̀ pé lẹ́dùn àwọn gbà ẹ là ẹ lù láyé ẹ dìrún ẹ dìgbà àdúrà mi nù nígbà tẹ́yìn bá ti là tẹ́ ẹ lówó lọ́wọ́ tẹ́ ẹ kó ọrọ̀ jọ tẹ́ ẹ dẹni tó wó mọ̀ tẹ́yìn náà dówó mọ̀ tẹ́ ẹ ń pe owó ránṣẹ́ tẹ́ ẹ ṣerú owó ebó ṣí àtìyà tí ń bẹ lára èmi àtìyá yín ẹ gbọ̀n dànù kí wàá ní tó dé wọ́n lẹ́nu abíire ìrìn òun olè ọ̀tá bọ́tà mi ti jìyà tó láti kékeré èmi ò mú olè báyìí ìfikúnṣẹ́ ọwọ́ mi ìborúkọ bàbá mi jẹ́ bó wá ní ti gbàdúrà kọmọ tí mo bí nù mí kó borúkọ mi jẹ́ olè ọ̀dà orúkọ burúkú ní sọ ni olè ló lè jẹ́ olè ọ̀dà ẹ mọ̀ jalè. báàmì kó ṣe pé a jalè sá wọn pa ọmọ wa ni àwọn tájọ ń ṣiṣẹ́ ló lọ ṣe kí ni àwọn apárọ ẹ mọ wa sá wọn á kọ. Hmm. ayọ̀bá mi ayọ̀bá mi jí bí ayé ọ̀bá rí ayé ò ní sọ o ẹ̀yin kọ́ lẹ jalè ẹ sì dédi olè hmm. ṣùgbọ́n wọ́n pè yín lólè tó bá rí bẹ́ẹ̀ náà èmi ń wí fún ọ wákàtí pé ẹ mọ́ dédi olè ẹ mọ́ fi olè kún gbogbo ohun tẹ́ ẹ̀ ń bá ń ṣe kódà bó bá jẹ́ nǹkan kékeré ló wù yín báyìí bẹ́ẹ̀ bá rí lẹ́ẹ̀ mọ́ mu ẹ mọ̀ mú ẹ tọrọ lọ́wọ́ ẹ ń tọ́ bá ẹ fún mi bí wọ́n bá sì láwọn ò fún yín ẹ fi wọ́n lẹ̀ ẹ mọ jalè egungun yín báyìí ni kẹ ẹ fi ṣiṣẹ́ kẹ ẹ fi kó ohun gbogbo jọ ẹ mọ fi olè kúṣẹ sọgbọ ẹ̀gbọ́n rẹ ńkọ́. ó máa wọ ń tàn sí ọ báwo lè ṣe é ṣe. ẹ ẹ ẹ mo tẹ bá mo tẹ bá àti ẹ ti ń dúpẹ́ mo ti ń gbé díẹ̀ díẹ̀. iṣẹ́ mi dúpẹ́ o ojú mi tì í rí o gbogbo orí tẹ ṣe fún mi ìlọ́po ìlọ́po lọ́wọ́ fi sí fún yín ah, o. Ah, àwọn ọmọ tí ń náà wọ́n máa kà láàrin wọn ní rògbìn ní station yìí. Màámi, kí ló dé ìdúpẹ́ lọ́wọ́ wọn báyìí? Ah, ó yẹ ń dúpẹ́, wọn wọ́n bí wọn jà ń bì. Wọ́n ṣe ń wábí ni wọ́n fi mí lọ́kàn balẹ̀ tí kì í bá ṣe ọpẹ́lọpẹ́ wọn. Ṣé àdùpẹ́ máa ti wálé? Màámi, wọ́n wọ́n lọ́dọ̀ tí wọ́n bẹ̀rẹ̀. Ọpẹ́lọpẹ́ ìyàwó bọ̀dá Akin tó wá ń wò wá àwọn àwọn tẹ̀ tún wá ìbá àwọn ohun ọ̀yọ́jú rárá àwọn ọlọ́gbà wa lẹ̀ tàbí bọ́ta. àmọ́ mi àá ní wọn rárá wọn ò wá síbẹ̀ rárá tí màá ṣe kí wọ́n ṣe investigation gan dáadáa torí pé àwọn aláṣiṣẹ́ lọ́mọ òun àwọn ìwà ń bẹ̀rẹ̀. ẹ gbọ́ màmá wọn ṣe bẹ́ẹ̀ ẹ ṣáà wò pé kò sẹ́ni tí fi ṣe kò sọ́mù kankan lọ́dọ̀ mi tí màá fi ṣe ṣọ́ọ̀bù. ẹ dùn ó kò sí bẹ́ẹ̀ fi ṣọ́ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ ni ilẹ̀ ń wálẹ̀ ń burú lẹ̀ ń dalẹ̀ ń wá lọ́sàn-án wá lóru wá lálẹ́ lẹ́ fi mí lọ́kàn balẹ̀ pé kí n má sọ fún mọ́ wípé ẹ gbé gbèsè ìgbésẹ̀ tẹ fẹ́ gbé ni pé kẹ́ má yọjú sáwọn ọmọ mi rárá mo sì wá ń ṣe àdúrà ẹ sì ń ṣe àmì tí ọmọ ádámù bá ń ṣe bí táráyé bá ń ṣàdúrà fún iṣẹ́ ọwọ́ ẹ̀ la máa ṣépè fún tọmọ ádámù bá sì ń ṣe dáadáa táyé ń ṣépè fún iṣẹ́ ọwọ́ ẹ̀ àṣàdúrà fún gbogbo àdúrà tí mo fún pátá ó ti dé. Ah, ah, ah, ó ti dé pé ẹ wo aṣẹ́ ẹ̀ṣẹ́ mi lóore ẹ ìṣe abiyamọ o ẹ sì ń pè kí n fọkànbalẹ̀ kí n fọkànbalẹ̀ ẹ̀dùn ọ̀nà gbogbo bàtà ẹ̀ sọ pé ẹ̀ lẹ̀ ń wà mo lè ń wà. Màmí wọ́n ti gbọ́ àǹtí wọn jàre. Wọ́n ti lọ. gbàdúrà fún. Àdúrà kan báyìí ó ti yí sépè. Mm. Ó ti yí sépè èpè ni fún wọn. Mm-hmm. Kí là ń bá a ka? ìtẹ́ ìṣe tẹ̀ sí sọ pé ìṣe. Ah, orí mi yeyeyeye ẹ̀dá mi yeyeyeye orí mi yeyeyeye ẹ̀dá mi yeyeyeye ibi ni o kọ̀ dákun má kọ̀ ibi ni o kọ̀ dákun má kọ̀ kí má ṣe jẹjẹ ìlírí kí má ṣe jẹjẹ ìlírí o last minute kí gbìtàn ṣẹ́ nínú ọ̀la kí má pin tó nínú iṣẹ́ o orí mi yé ẹ̀dá mi yé mo bẹ̀bẹ̀ ni o má jẹ́ kí iṣẹ́ bá mi múlẹ̀ bí ẹgbẹ́ ṣu kíríta jẹ́jẹ́ òye gbogbo iṣẹ́ tí mo bá ṣe bàbá fàlùbáríkà sí o jẹ́ wálé ayé asán ìṣẹ́ ló mú balẹ̀ lè jà síto ẹran kórì mi má ṣe kọ ajé kórì mi má ṣe kọ ẹ o rálànù dìde bàbá jẹ́ kí n rí tèmi ṣe kí má ṣe ṣerú ẹgbẹ́ mi láì lọ́jọ́ tìyá ti bí mi lọ ti ń dunnú wọ́n pẹ́ mi lólu ọmọ wọ́n lọ́mọ yóyó yóyó ojú. alaumio a takusa numio e ori mi ye ye ye ye eda mi ye ye ye ye ori mi ye ye ye ye eda mi ye ye ye ye ibi ni o koda ku ma kore ibi ni o koda ku ma kore ki ma se jaja iliri ki ma se jaja iliri o laa. minute kí pìtàn ṣẹ́ nínú ọ̀la kí má pìtàn ọ̀la nínú iṣẹ́ o orí mi yé ẹ̀dá mi yé mo bẹ̀bẹ̀ ni o ò bá fi mí ṣe sábàbí wúre báwo ni ó yẹ máa gbogbo ẹ máa gbogbo ó ti sanwó fún yín àbí ẹ̀gbọ́n mi ẹ. má jùlẹ o má jùlẹ má jùlẹ o má jùlẹ o. All right. What's your name? What's your what's your own name? Aṣọ wo wo tó yẹ ni? Ìlú àti mọ̀ ọ́n mọ̀ ti mọ̀ lára. Ọmọ yín lára ó dé ń ṣe. Yeah, I called. Uh, all right, sorry. You guys are very hardworking. Um, what's the number? I'm sorry, but it's work with uh, me. Um, you should call me. Like, I shall call you. Ah. What's up? It's all swinging, Abby. Bell, Don't worry, just call me. All right, then, take care. Bye bye. Àyìndé um, jọ̀ṣọ́ rí àwọn méjèèjì tó dúró yìí anytime tó bá ti wá bíbá lẹ́yìn èmi ṣílẹ̀kùn fún wọn kò jẹ́ kó wọlé bójú ọ̀sán bójú òru at any point in time they come looking for me just let them in. Eh, àti kẹ́ ẹ mọ̀ fún wọn ní appointment náà kí n tó jẹ́ wọn wọlé. ṣé òwe lépo wà létí ẹ̀ ni. mo ní anytime tó bá wá kó jẹ́ kó wọlé anyway ṣé bí n pé wà lé. mo sì máa tẹ̀lé mi. ẹ mọ́mí ẹ ẹ ẹ bá ọ̀ràn kan tó bá mọ ọwọ́ àná kọ́ bá ń tún wájú díẹ̀. Tigẹ̀. Alpha. This guy na that were informant guy wey i tell you about now wey dey carry drugs come sometimes for us. that info guy. yeah na him be that. okay na him be the info guy. ah baba shey you don forget my matter the mean wey be say me and na we dey run things well well wey say things dey jẹ we dey i no dey. yes because wọn sọ pé wọn sọ̀rọ̀ jù gan why. ah madam how alfa ẹ sọ̀rọ̀ kí lè bá wa. wọn náà fẹrẹ ọkàn owó obìnrin náà mú rí mo ní àlàyé àlàyé tí mo dẹ̀ sọ̀rọ̀ pa jìgà ẹ̀ kọ́lẹ́ jìgà ẹ̀ píkà ńlá gidi dẹ̀ àwọn eléyìí wọ́n gbà káàṣì wọ́n gbé káàṣì sílé pé wọ́n fẹ́ kéde ká. bàbá àlàyé ló máa ń jẹ́ wọ́n. ibo mo ti rí ẹ náà. tọ́pì tọ́pì. so how far báwo lẹ ṣe fẹ́ jẹ́ ká ṣe ṣé ká pick and drop ni àbí ká kọ pick ká dẹ̀ move kẹ rọ kẹ mú ẹ má pa. òkè ká má ṣe pick and draw. torí lẹ́yìn ilé a ṣe máa ṣe mí kò yé. ṣé mo percentage you á with kéde. na motherfucker you know na o mọ̀ ni. bàbá ti dé gbà mí bọ́ based on fifty thirty twenty. Eh? Eh now? Eh, santi kí ló ń ṣe yín nà. Ah. tó bá tún sọ̀rọ̀ agbára kí ni sí ẹ lórí. bàbá náà mo ní màtá. pa mi ò ṣeré o. na like this people, we change our pattern our money don't cost so what e All to say things don't cost now we gonna take sixty ah like this guy go dey take ten and customer go dey take thirty. Now so e go be. see o. baba abeg ese ma mẹ́ta ni ese ma mẹ́ta ni. lọ. yé ẹ dà ẹ dà o ẹ dà o ibà ibà yé ọwọ́ inú mi inú mi o inú mi inú mi ẹ dà o. tẹ díẹ̀ díẹ̀ tẹ díẹ̀ díẹ̀ jọ. ayọ̀ bá mi bá ń gbọ́wọ́ mi. ayọ̀ bá mi bá ń gbọ́wọ́ mi. ayọ̀ ayọ̀ bá mi ayọ̀ bá mi ayọ̀ bá ń gbọ́wọ́ mi. ẹ bá ń gbé tèmi ókè ẹ bá ń gbé gbígbà ẹsẹ ní ẹni sùúrù ẹni sùúrù ah, ṣe ẹni sùúrù inú mi kò yé mi mọ́ kò yé mọ́ ẹni mọ́ baba baba dadi baba dadi ẹni sùn ara ah, ẹni sùn. bàbá bàbá ti bẹ̀rẹ̀. ah dadi dadi dadi wa nítorí o. àwọn náà insist pa àwọn fẹ́ rí i. bẹ́ẹ̀ ni èmi ni mo ní mo fẹ́ wá kí yín bí wọn tiẹ̀ rí yín ṣe bí wọ́n sì gbóhùn yín ìwà dúpẹ́ lọ́wọ́ yín ó yẹ kí n dúpẹ́ òde ẹ ṣe mo dúpẹ́ ojú òní tì yín ẹni dààmú ẹni tí ẹni tẹ o ibi ò ní pa yín o bẹ ṣe bá ń tọ́jú àwọn ọmọ mi tẹ ń tọ́jú wọn Ọlọ́run á tọ́jú yín á tọ́jú àwọn ọmọ yín ẹni tá a ṣe lóore lọ́nà ẹgbẹ̀fà tí ò dúpẹ́ ó bẹ́gi na ìgbèjì o ọbẹ̀ mi ní kẹgbẹ̀jọ mi. ẹ ẹ ní kí wá mo ní kí n wá dúpẹ́ lọ́wọ́ yín ẹ ní dààmú o á tọ́jú àwọn ọmọ yín èmi mo ní dandan mo ní fẹ́ wá dúpẹ́ lọ́wọ́ yín kì í kì í ẹ ṣeun ni. ẹ ẹ mọ mọ mi ẹ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn pé èmi ti fẹ́ máa jáde lọ ó kọ̀ pé mi ò ní lè ṣe nílàlejò fún ara mi nísìn but um, kí ni a ṣe náà um, bóyá kí ìwọ tí wàá pò lọpọlọ ń tẹ um, ìwọ ló máa bá mi mú wọn wọlé jẹ ni wàá sọ fún Bímpé pé kó ṣe wọn lálejò gbogbo nǹkan tó bá fẹ́ kó fún wọn. Um, so lónìí náà bá dẹ̀ lè tètè ṣetán tí bá máa padà wá bóyá mo ṣì lè bá yín lé. Ah, ṣé mo dúpẹ́ bí ẹ tiẹ̀ láǹfààní àti bí ó ṣe mí lálejò èyí tẹ́ ti ń ṣe mí tipẹ́tipẹ́ yìí náà tọ́pẹ́ gbogbo tẹ̀ ṣe fáwọn ọmọ mi ni wọ́n ń ròyìn fún mi ẹ̀ ṣe èmi náà lẹ́ ń ṣe lálejò. ọlọ́run ló ṣe mà. ṣe ìdúró ní tí ẹ ní tí ẹ ní tẹ o ẹ ṣe ọlọ́run ló kojú lọ́wọ́. ẹ bá mi mú wọn wọlé ṣe kó má pẹ́ bí n pẹ́ lórí fóònù fún ara mi rọra fáwọn wọlé o èmi wò pé kàn ti ra kẹ̀kẹ́ wíṣẹ́ àfún kán mọ́ gbéyàwó. are you stupid? sórí ẹ pé ṣá. orí ẹ dàrú o lágbàǹlẹ yìí ni ẹlẹ́nu òṣì ó ṣẹnu bí pọ̀pọ̀ tó bàjẹ́ tó fẹsẹ̀ tẹ̀ mọ́lẹ̀ ṣé gẹ̀ẹ́tì fún mi jọ òpònú aláìníròònù bí ọgbẹ́nu ẹ sọ̀rọ̀. amẹ́ríkà wọn ní tó mẹ́fà so wọ́n do àdóòlù ilé ìgbẹ́ tó lórí rẹ̀ àdétọ́lá wọ̀ ìdúró nílò ọmọlẹ́kùn sí wọn máa gbé ọwọ́ àti kó àmọ̀ ìjẹ sàrà ẹ̀rọ làmọ̀ àmọ́ ní ẹ̀rọ Ah, mi ò pa ìmọ̀ aṣọ́rí rẹ̀ báyìí. Kí ni ah, ló ṣe ẹ́ ti ayé rí lọ́rùn tó Ah, ìyá mi gbọ́n ti pẹ́ tó ti rí nǹkan báyìí kì í ṣòro yóò rí rí. ah ilé ìjọ ọ̀tá ibi ọ̀dọ̀ bàbá ọlọ́kadà ti mú ẹ lára. ojú ọ̀bí wọ́n ń tan láyà. pure water bàbá ọlọ́kadà yẹn ni ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà fitọ́ fitọ́ gbé. yóò lè wá kú. Ah! Ah! dọ́là pé kọ́mẹ̀ ọpẹ́ ayọ̀ kí ni gbogbo nọ́ọ̀sẹ̀nsì ẹ lè sọ̀rọ̀ ni báwo ni gbogbo eléyìí ṣe jẹ́ ní oṣù ẹ̀sọ́ ẹ̀ ní kan èmi ìjọba ṣe nínú ilé yìí mọ́ pé kẹ̀kọ́ wá jókòó sínú living room mi àyà kò yẹ ẹ̀dẹ̀ jókòó sórí chair mi ẹgbẹ́ champagne mi ẹ̀dẹ̀ ń mú. kí ni gbogbo nọ́ọ̀sẹ̀nsì yìí náà ẹ lè sọ̀rọ̀ ni. Mm, mm, mm àti Bímpé ló gbé fún wa. Bímpé gbé champagne tẹ̀lé fún yín. Ó gbé champagne mi fún yín. Ní ọgbẹ́ ká mú àbí? Okay ṣàpẹ́ yìí rò ní orí ní òpin rárá. tó bá yẹ pé mò ń rìn wọnú ilé pẹ̀lú èèyàn ọ̀tìn ọmọ ọba yín ní ìbàyí ìwọ kẹsẹ̀ sọrí chi ẹ̀ ń kọrin ẹ̀ ń mu ọtí. ẹ ní ìkọ́ ẹ̀mí láti ṣe ni what is all this nonsense now? ṣàpẹ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ ń sẹ́wọ́n ni mo tún ti bẹ̀rẹ̀. ẹ ní ròdù ẹ ní làákàyè ìjọ́ ah what is this? ẹ wọ ẹ má ní mi lára o ẹ má ní wọn máa bẹ ẹlẹbẹ òṣì wọn bẹ ẹlẹbẹ òṣì now get out get out of here jọ. no no no no come back come back come back come back oya ẹ padà sílẹ̀ ẹ padà jókòó bẹ ṣe jókòó nígbà tí mo wọlé ẹ ni mo fẹ́ kẹ́ ṣe jókòó sit down jókòó bí mo ṣe báyìí. oya ìbẹ̀rẹ̀ sí mu ah. àyà kò yìí ẹgbẹ́ champagne ti ẹ̀mú o tún wá sọ fún mi pé bí pé ló gbé fún ẹ. ọyọ ẹ bẹ̀rẹ̀ sí mu ẹ bẹ fẹ́ mu tí ni start drinking. bamina mi. start start drinking it. ọtí tó fẹ́ mu yẹn wàá mú lé mi. go ahead go be no mamu ẹ ti wá mọ champagne bọ̀ ó yẹ kó mọ̀ mu. <coughs> ayé gbẹ̀yìn lélẹ́yìí o. Um, àwọn ọ̀dà tí wọ́n kò ní àkóso fọ́. bọ́ rárá fọwọ́ ra má bẹ́ẹ̀ kọ́wọ́ ẹ̀ bàjẹ́. wo ni kí wọn á fọ tánlẹ̀ ah, o ìfọ̀gbìlẹ̀ náà. jíjígbé wo nǹkan báyìí. nínú mi lẹ́yìn ni. nínú báwo ṣe kọ́ bẹ́ẹ̀ wẹ́ ní mi. lórí kẹ́lẹ́ yìí àti wíṣíkì náà fẹ́ẹ́ lọ́wọ́ fún rọra rọra rọra fọwọ́ kò gbò nǹkan yàtọ̀ bí nǹkan yàtọ̀. nítorí wa náà wọ́n ti kó sí àbí àwọn ilé tí ìyàwó wọn fi. ẹ káàsán. ẹ káàsán. báyìíká ni màá ṣe. ẹ tá làwọn. ọ̀rẹ́ mi ni àjọ máa ń wà ó ṣáà ní dandan dandan òun fẹ́ wá rí màdàmú. ẹ ṣọ́ọ̀fù yín lápẹ́ntìmẹ́ntì. no no wọn ò fún. Um, but tí àǹtí mi ò bá fún yín ní appointment kò sí tẹ̀sí fẹ́ yìí o. kìí ṣe pé wọ́n mọ ọlọ́rọ̀ kan náà tó wà important mo fẹ́ sọ fún ọ mẹ́kàn pé kí wọ́n á fara yí hàn pé ká bá ń sí rè. ẹ má bínú. mo kó bàtà kan ni mo wọ bàtà wa. no no no no it's fine ẹ lè rí wọn ẹ má bínú ẹ lè rí wọn. ẹ ṣe àná. all right. ṣé ká máa lọ ní ìsìn mo sọ pé mo fẹ́ wo tẹlifóńdò lẹ́ẹ̀kan wọn bá wọn. ó mú un dó. àti délé olówó jẹ́ káwọn bá yẹn wà lára ó bá rìn lórí títí káwọn bá yẹn wà ó ti yàtọ̀ tọ́ba ló fún ọ̀la pọ́ńtímẹ́ǹtì òun yìí rí wọn kígbà mi kò má wà dára àdúgbò bí amú fẹ́ kó wá. jésù gan àrí jésù owó ra bọ̀ wọ́n lè rí jẹ́ ọmọdé jẹ́ owó ayé inú òun ti yàtọ̀ sí gbogbo kí yìí ó ti yàtọ̀. wọ́n máa ń da àwọn kára wọn wọ̀nyí. lọ́dọ̀ àwọn tó ìlú ìlú ló ti rà wá ó lè ṣẹ̀wọ́n. kí ni ah, ah, ah, àwọn láti lọ ìbò. ìlàkọ̀rẹ̀ karùn-ún ìlàkọ̀rẹ̀. ìlàkọ̀jì ni àwọn tó yìí èmi rò bóyá wọ́n fọ́ọ̀gbìn wọn wá gbàgbé àti dákínní ìka. pẹ̀lẹ́ bàbá onígbè sí wọn tàbí ṣé ilé nígbà tí ẹ máa ṣe á báyìí. èmi máa fi ìlú àjọ lọ ní àṣẹ. àwo tẹlẹ nílò ìyá náà yóò ṣubú mu wá. pẹ̀lẹ́ nílò. ṣé ìgbàgbé nǹkan kan Ẹ̀jùmọ̀ mo ní ọ̀rọ̀ tí ẹ láti bá mi sọ. Nǹkan tí wọ́n fẹ́ sọ kò sọ, mo ń gbọ́ ẹ. Ẹ̀jẹ̀ má bínú ẹ̀jọ́ tó ẹ lọ. Tó ṣe wá sí mi lọ́kàn ló ṣe fẹ́ sọ mọ́. Màá um, appreciate máa ẹni máa fún ara ẹja ni ẹjọ mẹ́fà tó ṣe ń pẹ ẹja ni. ẹni tá a bá ń ṣiṣẹ́ èyí tẹ́ bá tún fún ara sí àwọn máa papọ̀ fún ọmọ àti nǹkan ńlá nítorí ẹ mọ̀ pé fún ìwọ̀n ọ̀rìn o and a ní ìdúró láti ṣe operation fún ọmọ so nǹkan tí mo ń fi sọ fún ìlú. ṣé gbogbo nǹkan tó fẹ́ sọ ni. ẹ̀sùn ìjọ máa bínú. meanwhile mo need àti bèrè àwọn questions kan lọ́wọ́ even if not one. ọ̀rọ̀ tó ń sọ fún mi yìí ṣé ìwà àtẹ̀gbọ́n ìlọ́jọ́ rò ni àbí ìwọ kọ̀ rò láyé tiẹ̀ o ní kò sọ fún mi àbí ẹjọ́ sọ ó wá rán wọ̀ pé kí ìwọ wá sọ fún mi. rárá o bí màtẹ̀gbọ́n náà sọ kọ̀ọ̀kan ìjọba yìí. Hmm, mo dá òru dẹ̀ wá bá mi fún ara ẹ̀. ṣe ìlú ìwọ̀n fún ọ̀hún ṣe I don't know, maybe no. Well, kò sí problem, màá ro nǹkan tí mo ṣe and I'll get back to you. I know you're really took it, it's fine. Alright, I'll leave. Last minute kí pìtàn ṣẹ́ nínú ọ̀la kí má pìtàn ọ̀la nínú iṣẹ́ o. kò lè bá mi sọ̀rọ̀ ná ọ̀rẹ́ mi wà olórí burúkú ní ìjà kí ló ń fọkàn tó sì máa tún máa gbé mi ṣépè mọ́ tara mi. kí ló ní gbé ọ ṣépè. Ah. <coughs> èmi ò rí kókó pa jọ ń rìn o ọ àfẹ́ẹ̀tì láìfù mi rárá rárá orí ibú lọkàn ń ṣe káàkiri ǹjẹ́ ẹ̀rọ àǹfààní pé mi àtẹ́jọ́ rìn àtọ́jọ́ tí mo ti pàdé rẹ báyìí kò sí kókó ọmọ ọlọ́dún gan kò sí nǹkan kan tó o ṣe fáyé mi ah, ọ̀rọ̀ rẹ sú mi o. Ah. kí ni kókó nǹkan tó ṣẹlẹ̀ gan kí ló ṣẹlẹ̀. Ah, e, gbogbo àwọn olówó tèmi mọ̀ láyé èmi bẹ́ẹ̀ bá bá olówó rìn èèyàn gbọ́dọ̀ là lára wọn èyàn gbọ́dọ̀ là lára wọn kí ló dé ọ̀nba olówó rìn ọ̀nba olówó rìn orí ti sí ọ orí ti sun ọ débi re o ti kú òun òrùn o ò sínú òrùn pẹ̀lú wa mọ́ àjọ tajà nu goslo mọ́ orí wa taari rẹ sí olówó tó gbé lọ dáadáa o ò sì tún tara rẹ̀ là à mm, nǹkan ń ṣe ọ o nǹkan ń ṣe ọ ṣé ìwé ronú ni ṣé bí ẹ ṣe ṣe èmi àti ẹbí ẹrú sí gbàtà lọ bẹ̀rù sínú rẹ dùn sí o ò sì tún ríro ọmọ tó bá mi sọ orí bí ṣe ń bá mi sọ ni pé sọfún yín appointment ni ẹsẹ wọn ní kẹwàá ni tí wọn bá ní kẹwàá ẹ lérí wọn lémi kò sì wá bí ẹrú káàtì ẹgbà pẹ̀lú ni wà náà sọ yẹ kó jẹ àmọ́ sọ yọ ọsọ kò wà lójú ọmọ ẹ̀kọ́ dà nǹkan burúkú ni. ok kí wàá ní kókó nǹkan tó fẹ́ kí n ṣe báyìí. kókó nǹkan tí mò ń sọ gangan ni pé ọ wà nídìí òró òró jẹ ó dá mú wa lọ síbi orò àbí orò kí ni orò náà dà. sọ fẹ́ gbòòtọ̀ rọ̀ eh. àwọn tèmi ń wò yìí yà wọn ò lè kò sí nǹkan kan tí wọ́n fẹ́ ṣe fún ọ wọn ò lè ṣàánú rẹ o wọn lè help kò sí help kankan tí ẹ lè ṣe fún wọn sóòrí bí ẹ ṣe treat wa ni ọkàn nira rẹ lákàn núra rẹ mọ wọn ni bó o bá sì ṣọ́ra bó o ṣe wà kọlọmọjọ padà wá bá wa lójú títì tá a ti ń tajà ọ ah, ah. padà nórùn gbẹ̀yìn ni. Ah, ìwọ lè pe náà ọ̀rọ̀ tí wọ́n ní ká padà síbi tó yẹ pé òun ń pa wá owó tí màbàbúrò èmi àtàbúrò mi gbowó ta fi ń ra oògùn ó ju owó tá à ń pa lọ. ibi tó wá wà náà kí wàá ní kókó ọmọ ọlọ́dún kí ni kí ni ìwúrí rẹ kí ni ìwúrí pọ̀ wà ń bẹ̀. ọ̀gbẹ́ni èmi láì dí a o kọba mọ̀ pọ̀ fẹ́ padà sórí títí o mọ́lá ìdíyà. nígbà tó ìtẹ́lẹ̀ fún wọ́n ní kí lè fẹ́ gbọ̀ngàn ṣé ẹ kò fẹ́ gbàbọn lọ́wọ́ wa ni kẹ̀dẹ̀ ló rọ̀ rárá yín àbí ẹ jẹ́ ká lọ bá yín ṣe rọ́bìrì yẹn. wọ́n má bàa ṣe o a fẹ́ lọ rọ́ọ̀bù fúnra wa ni kí ni bẹ́ẹ̀ nu ká pààyàn ká kàn débẹ̀ ká pẹ́ńtà pa káwo sì máa bọ̀ ń tíya ìyàtọ̀ tẹ́ fi ìyàtọ̀ sí a ní pé èyí máa ń mú bọ́n lọ yàrá náà bá sì débẹ̀ tá a bá ti mú bọ́n lọ àá náà ti dọ̀gá nù kò sẹ́ni tí ó rí bọ́n tí ò ní ọ̀. ìgbà yóò ọ̀rọ̀ àkókò ilé ṣètò kan ló ń ṣe wọ́n láàbùrọ̀ àti Eh? ẹ kí ló fara dà eh, ẹ sọpọ ẹsẹ ah, ah, kí ló fa gbélé níjẹ fi máa bá yàn ṣe níjẹ fi máa bá wa ṣe. o sọ pé fẹ́ ni kò wá pa mí o. ẹ kọjú ẹ lẹ. nǹkan tó bá ti lè jọ gẹ̀dẹ̀ lọ mi o. ẹ̀gbọ́n mi ọ̀fẹ́ bẹ́ẹ̀ ṣe o mi ọ̀fẹ́ bẹ́ẹ̀ ṣe ń o ẹ má fi bọ́ kọjú àdúrú kò bá tí ló fi ń lọ. mo ti ṣe é wọ́n mú rẹ̀. abeg abeg abeg. ṣé ẹ̀rẹ̀ ṣọ́ọ̀pù ẹ̀yin méjèèjì lè ṣe ṣé torí pa àti ìta gbà ń kọjú olóòótọ́ sí mi ṣe ní sá. ok ẹ dúró èló ni owó tẹ fẹ́ lọ gbé gbogbogbogbogbò àwọn ọ̀ṣun dé ìbọn ìbọn àbí wọ́n nílò. ẹ kí n ti yín pẹ̀lú iye tá a fẹ́ lọ gbé gangan adé ẹ fún wa ń bọ̀ á fún yín iye tá a jọ sọ á fún yín lówó yín ẹ fáwọn káwọ lọ bí tá a fẹ́ lọ kọ́ kan yín. ìjẹ̀bẹ̀ ń fọ́ ọ̀dẹ̀ náà lọ́wọ́ tí kò ní yóò dín náà bí problem ɔno ne di the pass two ɛpa to groundnut make the pills make the carry the dog. ìbílẹ̀ ìjọ tí bàdá mú lónìí wà tàbí tẹ́lẹ̀. you mad you mad. bàbá yìí. ó ó oh, oh, oh, jàre ó sì dànù kó tó máa ṣe bí ọlọ́gọ̀rọ̀ ó ṣe pẹ̀ fún ọ ní ẹ̀ dànù. mi ò forí bùtò pé wá sí i sórí kọ̀tọ́ ní kọ̀tọ́ kọ̀ sí wa sórí kọ̀tọ́ kọ̀ sí wa. ẹ bìí èèmà ẹ ṣe dáadáa náà ẹ compose. okay. I'm not gonna give you pass two bullets, two groundnut two epa but no loss my gun you lost am you die thank you bye bye. ìwádìí. うんうんうん sí àwọn èèyàn yín. gbogbo àwọn mi wà. olùdí ṣe bí ọlọ́gọ̀ọ̀lọ́ ò ní ṣòro ah, ìrìn àbí ká tiẹ̀ dáhùn ẹ̀rù sábà wèrè ilé tí. a máa gbé bọ́ sẹ́gbẹ̀ẹ́ tí a bẹ̀ tí a bẹ̀. ẹ ẹ máa lẹ̀ mọ́ wa àárọ̀ mọ̀ kan ẹ máa lẹ̀ mọ́. bẹ́ẹ̀dú aṣọ. Ah, yọ̀sọ̀. aṣọ pàmí ìlú kí mi ẹ dé. I give you body pain. aṣọ bẹ̀. aṣọ. àwa ṣe fàájì ọ̀wá. àwa ṣe fàájì ọ̀wá. Wami there. If you eh? kill anything, you can give Wami not If you do anyhow, you say anyhow. Eh? Oya. Yeah. I want to talk about you. Hey. Oya. Ah. Hey. Stand up. Asiko. Asiko. Stand up. Hey. Olodi. Stand up. Stand up. Mumi chef. Stand up. Eat your. Stand up. Stand up. Stand up. Stand up. Stand up. Stand up. Move here. I want to talk about you ìrètí ó múra wẹ̀ sí ọkọ̀ wá ní o alọ́ba ìgbàlódé ọmọ mi ni ó mi dá olùmẹ̀rì abiyamọ òdi ọ̀run dákun gbà mí ò wá ẹ̀. ọpẹ́ yẹ mi torí Ọlọ́run báwo lèèyàn ṣe wà tí ì ní tẹ́lọ́rùn ó kúkú ṣe pé àkókò tiẹ̀ ń rí nǹkan fi sẹ́nu bí tí wù kò rí ìgbà tó tiẹ̀ le jù báyìí ló gbé kò sẹ́nu kó o jalè o tún wá lọ jalè o tún pààyàn ó tún wá pààyàn ni ó láàánú wa ó lóun tó ń sebẹ̀ òkú òní di àrùn kò ṣe jẹ́ a máa jẹ́ ńjọ́ béńté bá wá ká jẹ béńté ìjọ tí wọ́n bá wá ká jẹ wọ́n torí olóhùn kò sì ṣàánú mi. mama ṣe bá mú nǹkan tó wà lẹ́bàámu fún mi àti ẹni ṣàlàyé fún mi ṣẹ́rí ọtí mi tí orúkọ ẹ̀ cancer patient ni ó lè dá ọjọ́ tó máa tó fún mi ṣẹ́rí ìjọ tó fẹ́ pè é ní ọmọ ìlú ìpa wọn. Ah! ọ̀pọ̀ yẹn ṣé o ti rí ṣé o ti rí ah! àkókò òwú ló fi rẹ̀ ṣe ṣé o ti rí. kò wá tó síbẹ̀ o ṣẹ́rí gbogbo àti àti ìlú ìfi ọkọ̀ tó kù wípé tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ̀mí àwọn tó ṣe wà lájọ́ lọ sí ìlú ìlú yé. ṣé ń bọ̀. àǹtí yẹn ti ṣe gbogbo tá a ṣe máa ṣe ojúmọ́ mi o. Ah, ah, wọ́n ti ṣe everything in fact àwọn company kan wà tó ti ṣe lórúkọ mi. ọpẹ́ yẹn mi ṣe òun gan. kó o fi sọ kéńké bàdí jẹ́ tó lè ní sùúrù torí ọlọ́run àṣàsìkò ẹ̀yẹ lẹ́ni ti tó wọ́n gbàgbé gbogbo orin tó ti ń ṣe fún wa ọ̀rẹ́ ah, ọ̀tàn ọ̀tìtàn kí màmá. Eh, orí ayé náà. ó ibi tí ó jẹ́ kí ọ̀pọ̀ jù à àyè ló sì wọ̀ ìṣòro the last minute the last minute ẹni ẹfẹ́ fún tí wọ́n ti ṣe ìgbé ayé ṣe máa dá tí nǹkan máa dán mọ́ fún ní ọ̀pọ̀ fún nǹkan kékeré ọ̀pọ̀ jù à òfin ìpàdé ọmọ ìgbẹ́. ẹgbẹ́ ọ̀pọ̀ padà lajú rí ilé. Ah! ṣẹlẹ̀ mo ti ṣe ìlérí fún àǹtí mi mo dá májèlé fún àǹtí mi wọ́n pé èmi àtàwọn ẹbí àtúnú ní ìkọ̀kọ̀ papọ̀. a kò ti dára tó ti tán kò tán kò parí kò pin. wẹ́ ṣùgbọ́n ìkọ̀ tó pọ̀ sí kò sóhun tẹ́lẹ̀ fẹ́ ṣe sí ṣùgbọ́n tó bá dé ilé ẹjọ́ ìdájọ́ tó bá tọ́ àwọn àṣefọ́. lọ́rọ̀ mi tó máa ràn mí lọ́wọ́ má jẹ́ ní ìbàjẹ́ tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀. àlàbọ̀ ọ̀run ìsinmi yóò mà ti dàgbàdà báwo lẹ ṣe rí gangan gangan ní pàtó àti pé ta lẹ suspect. It's a very sad situation. It's a very, very sad situation. whoa, whoa, whoa ẹni tó bá ń pààyàn sọ pé ó ń pààyàn. kódà nǹkan tí wọ́n ní ní plan fún yín ó worst gan sa o. sá. wọ́n fẹ́ mú yín kúrò ní o. bàtà tí bá ṣe tán pẹ̀lú yín máa finish ní ẹgbẹ́ ìjọba. kò sí ẹni tí ìjọba ṣe fún mi the wife of a murderer. èmi nìyí o ẹ̀tẹ́ ń wá ló ti fẹsẹ̀ ara rẹ̀ wọ́n bá yín o. ẹ jọ nítorí ọlọ́run kan tí máa béèrè lọ́wọ́ yín òun ni kẹ́ ẹ dáhùn. ìdó ìsọ fún yín ní kébí gbẹ́nu mi sọ. mistake tó ṣe mí lára kọ́kọ́ tí mo mọ bọ́kọ ẹ ṣe disappear àwọn mi kò lè ever ṣe mí mọ́. ọdẹ tó ṣí gate fún èyí náà ni. kò possible i'm the cso ìyálà ìyá rẹ̀ sọ pé kí n jáde wọn àbí ẹ̀ dá. ó tiẹ̀ lè ní wọn bí bàbá ẹ̀ náà dá. bí bàbá ẹ̀ dá. Ah, ẹ bu leléyìí o tí n bá túbọ̀ cso you are in trouble.